Yoruba, Unit 25, Basic Dialogue, Dialogue for Learning. Sese. Sese. De. De. Ibi. Ibi. ibini, ibini, desibini. dé síbí ni ṣẹ̀ṣẹ̀ dé síbí ni ṣẹ̀ṣẹ̀ dé síbí ni mo ṣẹ̀ṣẹ̀ dé síbí ni mo ṣẹ̀ṣẹ̀ dé síbí ni púpọ̀ púpọ̀ pẹ́ púpọ̀ pẹ́ púpọ̀ kò tíì pẹ́ púpọ̀ kò tíì pẹ́ púpọ̀ ara ara èkó ni ọ́ èkó ni ọ́ ará èkó ni ọ́. ará Èkó ni ọ́ ẹ̀ẹ́n ará Èkó ni ọ́ ẹ̀ẹ́n ará Èkó ni ọ́ ṣe ṣe ará Èkó ará Èkó sára Èkó. sára Èkó n kì í sára Èkó n kì í sára Èkó Èkó ni mí Èkó ni mí ọmọ Èkó ni mí ọmọ Èkó ni mí. orúkọ mi orúkọ mi lórúkọ mi lórúkọ mi àìná lórúkọ mi àìná lórúkọ mi. Ìbàdàn ni mí. Ìbàdàn ni mí. Ọmọ Ìbàdàn ni mí. Ọmọ Ìbàdàn ni mí. Olúyọ̀lé. Olúyọ̀lé. Ilé Olúyọ̀lé. ilé Olúyọ̀lé